إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقني فولو وبوا جل وعلا أترى إكياتي جيفو جشي الله النبي ومحمد صلى الله عليه وآله وسلم سيراتي أما في سيدان لك وفنا لوراتني ona ni tírà alwajisu fi fiqh sunna wal kitab al aziz ibi tí an kalo woni nu tírà náà ona ni nǹkan tó so ma ìrun pípé bá ṣe ma pèrun lọ́sẹ̀ tó kọjá afa ṣàlàyé fún wa nípa àwọn siyab díẹ̀ nínú àwọn siga ìrun ẹni pé bá ṣe ma àwọn gbólóhùn ma fi pèrun ó dẹ̀ jẹ́ kó yé wa fẹ́ pèrun tẹ̀kbírù méjèèjì a máa wí papọ̀ ní Allahu akbar Allahu akbar wọ́n lélé ìlú ṣe dédé jùlọ a ní sọ pé Allahu akbar Allahu akbar ilé yóò lọ pẹ̀lú ìlànà súnà èyí tó lọ pẹ̀lú súnà náà ní pé kápẹ́ tẹ̀kbírù méjèèjì papọ̀ lóòrọ̀ yìí pẹ̀lú ògo tọ́lọ́n subhanahu wa ta'ala a ó tẹ̀síwájú ní last paragraph page 94

musahabi ni sunna ni sẹni tó bá gbọ́ ìrun pípè àbí ìkọ́ọ̀mà kóhun ó máa wí irú nǹkan tí olùpèrú ń wí olùpèrú náà ni ó sì kọ́ọ̀mà ẹni tó bá pèrú náà ló yẹ kó sì kọ́ọ̀mà so tá ti wá gbọ́ ẹni tó ń pèrú ẹni tí ń pèrú àbẹni tí ń sì kọ́ọ̀mà tí bá ń wí tí bá ń wí làwọn náà máa wí kílẹ̀ rí lórí eléyìí an adi sa'id وقالت أبو سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال dájúdájú anábì kí kí àtọlọ́lọ́wọ́ máa bá sọ báyìí ìdásẹ̀mí ìtumò nìdá nígbàtẹ́ bá gbọ́ ìrun pípè fàkúlù mítìlà máa yàkúlù lè mọ̀ azim ẹ wí àbí ẹ máa wí irú nǹkan tí olùpèrú ń wí tàbáwo ẹgbàwà hadisi imáàmù Bukhari àti Muslim ló gbàwà eléyìí ti clear wípé tólùpẹ̀rún bá ń pèrún irú nǹkan tí bá ń wí náà láà máa wí ṣùgbọ́n láwọn gbólóhùn kọ̀ọ̀kan wà nínú gbólóhùn a fi pèrún yìí tó ṣe pé súnà ni ká wí nǹkan mí yàtọ̀ sí nǹkan tí olùpẹ̀rún wí hadith afẹ́kà níwájú yóò sàlàyé ẹ̀ fún wa وعن عمر بن الخطاب رضي الله qala rasulullahi sallallahu alaihi wasallam wọ́n gbala todo sayyidina umar bin khattab yon olon kuma ba wọ́n ní òjíṣẹ́ olon ki ki atolo olon ma ba so ba yi pé idha qala lil muazzin allahu akbar allahu akbar tó lupirun bá sọ yi pé allahu akbar allahu akbar fa qala ahadukum ẹnìkan nu yina wá sọ báyìí pé allahu akbar allahu akbar yẹn ni pé bólùpẹ̀rù ṣe wí yẹn lẹ́yìn náà ṣe wí sọ́mà kọ́ọ̀lá lẹ́yìn náà olùpẹ̀rù tún sọ wípé ashhadu alla ilaha illallah kọ́ọ̀lá ashhadu alla ilaha illallah òun náà tún sọ wípé ashhadu alla ilaha illallah sọ́mà kọ́ọ̀lá ashhadu anna muhammadu rasulullah lẹ́yìn náà olùpẹ̀rù tún sọ wípé ashhadu anna muhammadu rasulullah kọ́ọ̀lá ashhadu anna muhammadu rasulullah ẹnìkan nínú yínà tó sọ wípé ashhadu anna muhammadu rasulullah thumma qala lẹ́yìn olùsìnkú tó sọ wípé hayya ala salah qala la hawla wala quwwata illa billah níbẹ̀yẹ ó tọ́ fún ẹni tí ń gbọ́ èrò pípè kó wí wípé la hawla wala quwwata illa billah ìtumọ̀ yínà ni pé kò sí ọgbọ́n kan bẹ́ẹ̀ kò sí agbára kan àyàfi lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọ̀nà lọ́ba tó ní ọgbọ́n ọ̀nà lọ́ba tó ní agbára a ti sọ̀túnmà àwọn kálìmà ìrun pípì yẹn lọ́sẹ̀ tó kọjá thumma qala lẹ́yìn olùkùnú ti sọ wípé la hawla wala quwwata illa billah yóò tó sọ wípé kò sí ọgbọ́n kan bẹ́ẹ̀ kò subhanahu wa ثم قال لين ولكنوت سويكي الله أكبر الله أكبر قال انتين بكيرونوت وسويكي الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله لين ولكنوت سويكي لا إله إلا الله قال لا إله إلا الله انتين بونو كيبينو سويكي لا إله إلا الله من قلبه تبا جاي pé gbogbo nǹkan tá sọ sẹ́yìn bólúpẹ̀rún ṣe

tí wọ́n ń tẹ̀lé súnà tànábì nípa ìrú pípé yìí ó lè fi sábàbí àti wà jẹ́nà fún ni níwọ̀n gbà tí yàn bá ti ń sàwọn ìbára yókù tí yàn sì jìnà sí ìwà ẹ̀ṣẹ̀ ọlọ́run kó ṣe nọ́rùn so lọ́sẹ̀ tó kọjá àka àdísì in full ànábì wa amina afá wa mú wa ni wọ́n lò lọ́sẹ̀ tó kọjá tó fi sọ wípé tólùpẹ̀rún kò gbọ́rọ̀ pé tẹ̀kbírì yẹn lẹ́yọ kọ̀ọ̀kan bí kó sọ pé Allahu akbar Allahu akbar wọ́n ní yóò wí méjèèjì papọ̀ ní pé Allahu akbar Allahu akbar tàbáwò bọ́ àdísì ẹ́ ṣe wá ẹ̀rí pé ńgbà tí tẹ̀kbírì yẹn tọ́ wá méjèèjì wá papọ̀ ní àmá àwọn kálìmà yóò wá wallahu alam naam faman qala mithla ma yaqulu almu'adhdhin afani ẹni tó bá sọ irú nǹkan tí olùpèrú ń sọ nígbà tí ń pèrun aw qala inda hay alataini àbó sọ nígbà tí olùpèrú bá sọ pé hay alataini hay halatani ìtumọ̀ ni pé hayya ala sala hayya ala al falah kó wá sọ pé la hawla wala quwwata illa billah kó sọ gbólóhùn yìí أو جمع بين حيالات والحوكلة tàbótí ẹ̀ papọ̀ láàrin haíhálà àti haúkálà haíhálà ìtumọ̀ haíhálà tán lè fẹ́ sí ni pé haíhà alásọ́lá haíhà alálfàlá haúkálà ni láháúlà wà láàkú wata ìlàbílà fàkọ́dí alfàbà inṣàlá ó sì dédé tọ́lọ̀ bá fẹ́ ìtafàfẹ́ ká gbọ́yé ni pé tólùkùrù bá ń pèrún tó bá débi haíhà alásọ́lá kí yíò sọ wípé la haula wala quwwata illa billah hayya ala al-fala la haula wala quwwata illa billah tó bá sì wù tó bá débi hayya ala sala òun náà lè sọ pé hayya ala sala hayya ala al-fala òun náà lè sọ pé hayya ala al-fala tó bá sì wó lè pa méjèèjì papọ̀ hayya ala sala hayya ala sala la haula wala quwwata illa a'lam Tuafani àfáàní fa'íza faraga lè mu'azil min al'adáni awil iqama tí olùpẹ̀rún bá pẹ̀rún tán tó wa parí ìró pípẹ̀ tàbí iqama ṣíṣe wà ajabahu sami tí ẹni tí ń gbọ́rọ̀ ìtó wá jẹ́ pé ba'da al-farag ma ya'ti yóò wá wí lẹ́yìn ìgbà tó bá parí ìró pípẹ̀ yìí nǹkan tí ń bọ̀ yìí yóò wá wí kí ni ó wí fil hadithain nǹkan tá fẹ́ mú wá nínú hadith méjèèjì tí ń bọ̀ yìí an abdullahi ibn amri wọ́n gbà látọ̀dọ̀ abdullahi ibn amr annahu sami anabiya sallallahu alaihi wasallam yaqul ipo gbo anabi kí ike atolo Ọlọ́hun ma ba fi ma sọ báyìí pé idha sami'tumul mu'adhdhin tẹ́ bá gbọ́ olùpèrun tin pèrun faqulu mithla ma yaqul ẹ̀yin ẹ máa wí irú nǹkan tin wí ni thumma sí àsàlátù fún mi fa innahu man salla alayya salat daji daji ni ba si salatu kan fe mi anabi sallallahu biha alayhi ash Ọlọ́hun fi ṣe mẹ́wàá fún tí en bá ṣe salatu kan fa nabi amaru asana asalatu tó bá sunna mu asalatu ta are ri fún ke ṣe salatu bi en kankan hun Ọlọ́hun ṣe mẹ́wàá rọ́pò fún thumma thumma sallu alayya aw thumma ẹtún wá tọ wàsílà fún mi lọ́dọ̀ ọlọ́run alùwàsílà yìí anábi ní fa innaha manzilatu fil janna ààyè kan ní ipò kan ní nínú àlìjánà la tambagi illa li abdi min ibadillah ààyè yóò tọ́ sẹ́nì kankan àyàfẹ́rú kanú àwọn ẹrú tọ́lọ́n wa arju an akuna ana huwa èmi wá ń ra kàkó jẹ́ pé èmi náà lẹ́rú ọlọ́run tásìkò táyì yẹn tọ́ sí pẹ̀lú ògbó tọ́lọ́n subhanahu wa ta'ala náà sì ló tọ́ sí inṣàlá fàmànsá àlàlé àlèwàsílá ẹnikẹ́ni tó bá wá tọrọ wàsílà fún mi hálàtìláhù ṣàfáà anábì ní ìsìpẹ́ ti di ẹ̀tọ́ fún tọ̀hún yẹni pé yóò rí ìsìpẹ́ anábì sọ́lọ́lọ́hù aléhi wa áàlì wàsálàm níjọ́ gbéǹde alkiyama so tó máa ń pèrò tó yẹ ká àwọn Yorùbá bàbá wa wọ́n ní àga wàsílà àmánàbí ní ààyè kan ni àmọ́ bàbá wa wọ́n ní àga wàsílà ogun tó bá wó lè jẹ́ anábì ní ká tọrọ wàsílà fún ẹni bá lè wà máa tọrọ wàsílà fánábì lẹ́yìn gbogbo òun tó máa pè pẹ̀lú ogun tọ́lọ́ subhanahu wa ta'ala yóò rí ìtẹ̀ anábì níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama hadith ẹlẹ́ẹ̀kejì wa dájúdájú òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àtọ́lọ ọlọ́run máa bá sọ báyìí mọ̀nkọ́l ẹni tó bá sọ hìnà yẹ́sùmá ònìdá nígbà tó bá gbọ́ ìrun pípè báyìí pé aláhùmá rọ́bà hádìí dáwà ti tààmà ti òjíṣẹ́ ọlọ́run sallallahu aléhi wa alihi wasalam ó lẹ́ni tó bá sọ nígbà tó bá gbọ́ tó lùpẹ̀rúnpẹ̀rú tán báyìí pé aláhùmà ìrọ̀lọ́wọ́ba aláhùmà rọ́bà hazihi dáwàtí tààmà ìrọ̀lọ́wọ́ba eléyìí bá fún anábì muhammad ní alwasila àti fadila ẹni pé ọlá wà bá áfífù makama mahmuda lílẹ́dí wa àtà ọlọ́run wá bá gbé dìde láàyè kan ààyè ọlá kan tó pé ìrọlọ́ bá lahu shafa'ati yawm al-qiyamah ìsìpẹ̀mí ó ti di ẹ̀tọ́ fún tọ̀hún níjọ́ gbìndì alìkìyàmá ẹwọ nínú àánú ọlọ́run subhanahu wa ta'ala ọwọ́ kún pèrún kíyàn dẹ̀ tẹ̀lé olùpẹ̀rún káwá sí àdúrà yìí ká tọrọ wàsílà fánàbì yóò sì sọ ìpẹ̀dí ẹ̀tọ́ fún tọ́njọ́ gbèǹdé alẹ́ kíyàmà so ká gbìyànjú láti mójútó ààyè wọ̀nyí ṣùgbọ́n ta bá fẹ́ wí gbólóhùn yìí kìí ṣe nǹkan kan táàmà wí sókè ni àáwù jẹ́jẹ́ ni olùpẹ̀rún òsì bùkátà kó máa wí kó a máa fi makrofóònù wí àbí kó máa pariwo lẹ́yìn ìrùn níta tó olùpẹ̀rún náà ní pé kó pèrún àwa tá a bá ń gbọ́ a máa lẹ́yìn náà a wà sí àtọrọ wàsílà fánàbíwa Muhammad sallallahu alaihi wa alihi wa salam tabada fẹ́ tọrọ wàsílà yìí kí sin kata ma pariwo wí a ma wí jẹ́jẹ́ ni wallahu a'lam afáwọn fẹ́ sàlàyé fáwọn àǹfààní díẹ̀ tàrí nù kata fa'ida afáni àǹfààní yusahabu li muslim al-iktaru min ad-du'a bayna al-adhan àbí àwọn àǹfààní mi nínú kataka àbí outside kataka afani sunna ni asileto fún muslimi al-iktaru min ad-du'a kó rí pé ó ń si àdúà lọ́pọ̀lọpọ̀ bayna al-adhan wal iqama láàrin ìrun pípé àti iqama yẹni pé ton bá pè run tán síwájú ká tó iqama ó tọ́ ó sì jẹ́ súnà fún mùsùlùmí ká máa sí àdúrà lọ́pọ̀lọpọ̀ fa iná dọ́áha hìna even mustajab lórí pé àdúrà lásìkò yìí ìfi máa gbà ní àdúrà tá a máa jẹ́ pé ọlọ́run máa jẹ́ pé àdúrà lásìkò yìí ẹ̀rí lórí eléyìí an anas radiyallahu anhu qal qala rasulullahi sallallahu alaihi wasallam addu'a la yuraddu bayna al-adhan wọ́n gbà látọ̀rọ̀ sayyidina anas radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé àdúà àìdá padà láàrin ìrun pípé àti ìkọ́ọ̀mà yẹn ni pé tán bá pèrò tán tí ẹ bá sàdúà síwájú ká tó sì kọ́ọ̀mà àdúà yẹn ànídá padà tẹ́ni tó bá ṣe àdúà yẹn ìtumọ̀ rẹ̀ ni pé a so nínú àwọn ààyè tádù àti ma gbà òun náà ni tó má pèrún tán síwájú ká tó ṣe ẹ̀kọ́ ọmọ bá ní bukata kan a ní nǹkan tó ń dùn wá lẹ́mí a ní kíní kan fún wa ara àwọn àsìkò tá máa kí a sì rí máa nìwọ̀n àwọn nǹkan tó yẹ ká nìyẹn nítorí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 awa tọrọ wasila allahumma rabba hadhihi da'wati tamma wa salati liqa'ima ati muhammadan lil wasilata wal fadila wa ba'athu maqaman mahmudan alladhi wa'adta tabashi ta wa si àdúà tó bá wuwa kasi gbogbo tí ẹ máa ń fẹ́ lórí lọ́dọ̀ Ọlọ́run ní yìí afáàní yustahabu lil àwọn nǹkan tá a fẹ́ kó ní pèrún kò ní quality olùpèrún ẹni tí ó bá máa pèrún nǹkan tá a fẹ́ sífà olùpèrún báwo la ṣe fẹ́ kó olùpèrún ó ṣe rí yusahabu lil mu'adhin an a fẹ́ kí olùpèrún kó jẹ́ni tí ó ní àwọn attribute mọ̀ kó ní àwọn ìròyìn tá a fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ an yabtagi bi adhanihi wajha Allah fala ya'khudh alayhi kó ṣe ipé tó bá fẹ́ pèrún irun tó fẹ́ máa pè yẹn kó máa pèrún yẹn láti máa fi wójú ilé tọ́lọ́n kí é ṣe kó fẹ́ máa pèrún láti máa gba sálárì lórí ẹ̀ àbí láti máa gba owó kàbó wọ́ọ̀yà kan àà ó fẹ́ máa pèrún pé irun pípè ìbáadà ni ń sì ń pè láti lè fi wójú ilé tọ́lọ́n ni láì jẹ́ pé yóò máa gba owó kankan lórí rẹ̀ ẹ̀rí lórí lẹ́yìn ó ní fa an usman abun abil as kọ́lá kúltù ya rasulallah ìjẹ́ alni imama kaumin kaumi qala anta imamuhum wabtadi bi ad'afihim wattakhidh mu'adhdhina la ya'khudhu ala adhanihi ajra wọ́n gba látọ̀dọ̀ sayidina usman ọmọ abil as ó ní mo sọ fún ànábì sallallahu alayhi wa alihi wa sallam báyìí pé ij'alni imama qaumi jẹ́ kí máa jẹ́ ìmáàmù àwọn èèyàn mi sèmi ní aṣíwájú yẹn mi kí máa jẹ́ aṣíwájú qala anta imamuhum anábì ní ìrẹ́ náà ni aṣíwájú wọn ìyẹn ni ìmáàmù wọn so ní ìbáyìí kò yẹ kí yóò máa béèrè fún àtijọ́ aṣíwájú kò yẹ kí yóò máa request fún but pẹ̀lú àdíjì tí yẹn bá wà níbi kan tí yẹn rí pé ah ibi báyìí òun náà ló tọ́ sí wọ́la allah tẹ́lómi bá bọ́ síbẹ̀ bóyá kò mọ́ ń pa ètò yẹn àbí nǹkan míì tí ó máa sàbẹ́ ń tá àti mọ̀ wípé kò wà capable kò ní capability àti ẹni tó bá mọ̀ wípé ó lè request fún un ẹni tó wá jẹ́ aṣíwájú tó jẹ́ am yàní rọ isu am amirul am òun lè wá sọ́kà òkè àwọn náà rí kí wọ́n ló tọ́ sí àbí ìwọ náà máa bọ́ sí ipò yẹ wallahu alam anábi ni anta imam ìwọ̀n ìrẹ́ náà ni imam wọn àmá o anábi wa fún nímọ̀ràn wa tàbí bí àdá àfihàn wa máa kọ́sì pẹ̀lú àwọn tó bá lẹ́jù nínú wọn yẹni pé má máa wo títí ẹ in tí wọ́n bá wúfẹ́ àbí tó lè ṣe ẹ kó jẹ́ pé lọ́wọ́ àmá fi darí wọn àà ẹn tó lẹ́jù nínú wọn ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ń kírun fún wọn má ma gbàsìkò lọ títí má wo ẹlòmíì ń sáré ẹlòmíì ilẹ̀ wọ́n ma fa nǹkan gùn fún wọn má wo ẹni tó lẹ́jù nínú wọn lẹ́yìn náà wà tahib mu'adhinan wá nya olùpẹ̀rún la ya'khudhu ala adhanihi ajra tí ò ní ma gbowó lórí ìrun tí ń pè this is wájí òdìlára ìtàfà fẹ́ lò nínú hadisi náà ni pé wà tahib mu'adhinan la ya'khudhu ala adhanihi ajra ìyá olùpẹ̀rún tí ò ní máa gba owó ọ̀yà kankan lórí ìrun tí ń pè so àwọn muazzin kò yẹ ká máa gba owó yẹ ká máa pẹ̀rún láti jẹ́ pé wọ́n fi ń wójú tọ́lọ̀ ní a máa tó sàlàyé inú àwọn tíra mi àwọn situation mi máa ń bẹ tó ṣe wípé ààrẹ nìkankan ló tó lè pẹ̀rún àyàfi ká wá ẹni tó ṣe wípé a máa sanwó fún wálá Allah ó náà ní jíjẹ múmu rẹ̀ ibi títí ń ṣiṣẹ́ ọ̀dá rẹ̀ jì kò rẹ̀ sẹ́lẹ̀mì tó wọ́n tòsí tó lè pèrún tó bá ní kó ma kó òbí iṣẹ́ nǹkó ma pèrún wákàtí márààrún kò sí bó ṣe fẹ́ ma rí jíjẹ àti múmọ̀ a kò sí ni àwọn àfáàní níbẹ̀ yẹn am yóò ma mú nínú baitul mal owó àwùjọ yóò ma tuntun sálárì fún irú ẹni yẹn torí pé a sì ń bò káàtà kí apèrún àmọ́ ordinarily àwọn tó bá fẹ́ ma pèrún ó yẹ ká ma pèrún yẹn ni láti ma ṣe wújú rí tọ́lọ̀ subhanahu ẹlẹ́ẹ̀kejì ní àwọn sífà almu'adzinun àwọn olùpẹ̀rún ayyakuna tahiran min alhadathaini kíyàn tó pẹ̀rún kó já sí pé ó jẹ́ni tó wà ní mara nínú àwọn ẹ̀gbin méjèèjì ẹ̀gbin kékeré ni àbí ẹ̀gbin ńlá lima marra fi ma yustahabbu lahu a ti sọ̀rọ̀ níbi eléyìí sẹ́yìn nígbàtá ń sọ̀rọ̀ nípa pé kí ló yẹ ká sálọ̀ àlálẹ́ lórí láàrin pé tí bá fẹ́ ọlọ́run náà ìrántí ọlọ́run ni so ó dáájù kẹsẹ pé haramu ní kéyàn ó pèrún láìsí ní mímọ́ amẹ́yìn tó dáájù súnà ni kó wà ní mímọ́ kó ń bí ẹ̀gbẹ́ méjèèjì kó torí pé yóò pè irun ẹlẹ́ẹ̀kẹta an yakuna qa'iman mustaqbil al-qibla ẹni bá fẹ́ pèrún ìdólà pèrún ẹni gbọ́dọ̀ jókòó kó máa pèrún kó sì rí kó ń wọ́n ní alìjìmáú aláàánàlìkìyàmà fil àdáni mìnà súnnà ìpanupọ̀ àwọn àfà náà ni wípé kéyìn ó dúró láti máa pèrún tó bá fẹ́ pèrún ìbẹ̀ nínú súnnà lè ánàhù abúlágù fi sìmá torí pé ká dúró yẹn òun ló fi dé ògóngó jùlọ tí yóò fi máa gbọ́ tí yẹn bá jókòó tí máa ń pèrún kò ní jẹ́ kóhùn yẹn ó lọ kó lọ extent ibi tó yẹ kó dé àmọ́ tó bá jókòó àmọ́ tó bá dúró yóò jẹ́ kóhùn yẹn kó lọ síwájú wa ana mina sunna àti pé nínú sunna ni an yastaqbal al-qibla bil adhan kó dojú kọ al-qibla tó bá fẹ́ pèrún ìyẹn àwọn àfáà náà panupọ̀ báyẹn àwọn náà dẹ̀ sọ pé nínú sunna òní kó máa dúró kí pèrún kó sì kọjú sí qibla tó bá fẹ́ pèrún dhalika anna al-mu'adhdhini rasulillahi sallallahu alaihi wasallam kanu yu'adhdhinuna mustaqbili al-qibla eléyìí rí bẹ́ẹ̀ nítorí pé àwọn olùpèrún méjèèjì tànádì tó máa pèrún tánà méjèèjì sayiduna bilal ibn rabah àti sayiduna abdullahi ibn ummil maktum àwọn méjèèjì ló lùpẹ̀rù ànábì àwọn méjèèjì wọ́n máa dojúkọ alkibla ní sọmáfẹ́ pẹ̀rù ẹlẹ́ẹ̀kẹrin an yaltafita dirasihi wa unukihi yaminan inda qawlihi hayya ala sala wa shimalan inda qawlihi hayya ala fala ọ̀nà ni pé olùpẹ̀rù nínú sunna ọ̀nà ni kó yí orí rẹ̀ àti ọrùn rẹ̀ sápá ọ̀tún nígbà tó bá fẹ́ sọ gbólóhùn hayya ala salat tí ẹ bá ń pèrún hayya ala salat yóò yí sápá ọ̀tún tó bá fẹ́ sọ wípé hayya ala falah yóò wáyí sí apá àlàáfíà ayíyí ara tí ẹ bá ń pèrún kò dá kéyìn yí ara báyìí àà orí àtọrùn nìkan láàyè hayya ala salat hayya ala salat hayya ala falah hayya ala falah bó ṣe kéyìn ó pèrún ní wallahu a'lam tó rí lórí eléyìí an Abi Juhayfa annahu ra'a Bilalan yu'adhin wọ́n ní sayyiduna Abu Juhayfa orí sayyiduna Bilal tó ń pèrún qala faja'altu atatabba'u fahu hahuna wa hahuna èmi wá ń tẹ̀lé ẹnu rẹ̀ síbí sọ́hùn ìtumọ̀ rẹ̀ ní pé ó ń yí ẹnu rẹ̀ sọ́tún ó ń yí ẹnu rẹ̀ sí òsì ẹni tí ń wó yẹn òun náà wọ́n fojú ẹ tẹ̀lé bí ṣe ń yí ẹnu rẹ̀ bí àdáàrin pẹ̀lú ìrun pípé ẹlẹ́ẹ̀karùn àyúdìkìlà ìsìdáàyí sí òzùnáì kó kí ọmọ ká rẹ̀ méjèèjì bọnú etí ẹ̀ méjèèjì afẹ́ni tí máa ń pèrò ìfábẹ̀láì yóò kí bọnú etí rẹ̀ méjèèjì lìkáwùlì àbí Juhaifa fún gbólóhùn tí Abu Juhaifa gbà wá pé ra'aytu Bilalan yu'adhdhin mori rí Bilal tí ń pèrún yi ya fi yí yẹni pé ń yípo sí ọ̀tún sósì wàyó ti bẹ́ òfàáhù hàhúnà hàhúnà in wá ń gbé ẹnu rẹ̀ sí bí sọ́hùn yẹni pé ó yí ẹnu rẹ̀ sí ọ̀tún sí òsì wà fi ọmọ rẹ̀ méjèèjì sí wà nínú etí rẹ̀ méjèèjì an yarfa nida kó gbé rẹ̀ olùpẹ̀rún gbọ́dọ̀ máa gbóhùn sókè nígbàtí máa ń pẹ̀rún nínú àwọn tíra mi wọ́n ni an yakuna sayyitan kó jẹ́ pé tí gbóhùn rẹ̀ lọ sókè ni fa innahu likaulihi sallallahu alaihi wasallam fún gbóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ báyìí fa innahu la yasma umada sautil mu'azzin dájúdájú kò sí ẹnìkan ẹnkaka ò ní gbọ́ ẹ́sẹ̀ntì gbólóhùn olùpẹ̀rún yìí yẹ́nìkébí tí gbólóhùn jinnu wala insun alìjẹ̀nú ló gbọ́ ni àbí ọmọ ènìyàn wàlà shay'un àbí nǹkan míì ìlà shahida lahu yawmal qiyamah àyàfi kó jẹ́rìí bí irun yẹn àbí kó jẹ́rìí fún onítọ̀hún níjọ́ gbéǹdé alìkẹ́mẹ́ nípa alágbájá báyìí pèrò nígbà báyìí àfi tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu alam nínú àwọn tíra míì wọ́n pe wípé ẹni tí ó pèrò kó jẹ́ pé áàdì yìí ẹni tó jẹ́ alámàánà ni kó máa di pé yóò lọ máa pèrún tásìkò òun òtí ìtò àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní yóò jẹ́ áàdìl ẹni ìfọkàntán wallahu alam eléyìí ni àwọn a fẹ́ kí gbogbo ẹni tó bá fẹ́ máa pèrún àkóní àwọn afá tún sàlàyé nípa ṣòrótìl azan gan májẹ̀mú òun pípè yẹn gan irun gan ní májẹ̀mú tẹ́ pé ọ̀ràn yẹn làwọn májẹ̀mú rẹ̀ fóònù yẹn insha Allah tọ́lọ̀ bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á máa sọ̀rọ̀ lórí eléyìí insha kádùmẹ̀ ní òwúrọ̀ yìí insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullah ẹ̀yìn kọ̀mìtì wọ́n fi wò pé àkùrá ìlàkùn àwọn àwọn òṣèré wá ó ń ṣèjì síra wọn ò ní mo ti sọ fáwọn yẹn. ok ok tẹ. ètò ìtààmù yẹn di ó ti dé di ten minutes. àmọ́ mo ti sọ fún àwọn yẹn pé ìtààmù yẹn ti ó ti ṣe hmm. ó ti di tó ten minutes. níyàn fún wa dé fún wa máa wọ pé à láti gba ìdìbò fún wọn máa ṣe àlùmùsùlùmí náà àlùmùsùlùmí ó ti dẹ́ lórí eléyìí àbí fún wọn kàn dé nípa ọlábúdí dé tẹ́ẹ̀mì hmm. nìyẹn fún wọn kàn sílẹ̀. gbólóhùn almuslimuna ala shuruti hadith anabi ni àwọn mùsùlùmí wà lórí májẹ̀mú àmọ́ májẹ̀mú tí ò bá takò nẹ́sì ṣọ́rọ̀tì tí ò bá takò kọ̀rádà àti hadith nínú àwọn nǹkan tí mo lásàlàyé nínú ṣòrótù sọ́lá orí ẹni kásìkò òun ó tó so kásìkò òun ò bá sì tó agbọ̀rọ̀ pẹ̀rún irú eléyìn tó ń bá ti di pásìkò òun tó nítorí yẹn náà ní pé ká lọ pèrún kásìkò ò bá sì tó kó má torí pé bóyá àwọn agreement yẹn táwọn sọ fáwọn yẹn kó wọn ò tí ì sọ fáwọn yẹn kó mọ́ ká à máa pèrún yẹn tán bóyá táwọn yẹn bá dé o wọ́n wàá sàlàyé pé tó àsìkò ti change eléyìí sì ní nọ́ọ̀sì in a nutshell májẹ̀mú yẹn tó bá ti tako so nítorí yẹn òun náà ní pé tásìkò kó pèrún tó wáyé pé ní àsìkò kọjá díẹ̀ kó tó pèrún eléyìí kò sàbúrú bẹ̀ àmọ́ ká pèrún kásìkò tí tó yẹn òun aburú wà bẹ̀ mi ò rò pé mo dáhùn ìbéèrè wallahu a'lam. kásìkò kọjá rí kò sàbúrú bẹ̀ kó pèrún kásìkò bá kọjá yẹn. àsìkò yẹn kọjá five minutes. àmọ́ ìrìn rẹ̀ ti ń dín bí nísìnyẹn òpétẹ́lẹ̀ àti ìrùn bíi five hours hmm, hmm. àmọ́ nísìnyẹn àwọn bíbí pé wọ́n náà ó pẹ̀lú nítorí táìmù rẹ̀ àbí ìtàbí ìgbóhùn ní àsìkò mú wọlé àsìkò yẹn wọ́n á ń dín ọwọ́ àdìgbò di bí nǹkan bíi five to four àbí ten to four. lásìkò ń wọlé. àsìkò ti àwọn àwọn táìmù pé àsìkò ti dé five minutes òun wàá dúró di four táǹkì ọ̀nà ọ̀nà àpẹẹrẹ. yóò eléyìí kò sábúrú ń bẹ̀ kò sábúrú ń bẹ̀ torí pé ẹlòpẹ̀rún.

kó jẹ́ ká kọ́ di àsìkò tán sọ fáwọn èèyàn tó gbèrò ẹ̀ because àsìkò oorun kò túmọ̀ sí pé tásìkò bá ti tó dandanda agbọ̀rọ̀ kírun ní àsìkò yẹn àsìkò yẹn àsìkò ni wọ́n fún wallahu ala àti kàmí ìbáyẹn náà nígbà tásìkò oorun bẹ̀rẹ̀ nígbà tí ó parí wallahu ala ibùnú bá sàtàwọn míì náà nínú àwọn àfà àwọn míì sì tọ́kù kò sí àbúrú bẹ̀ àmẹ́yìí tó dáàjù tó bá súnà mú tó sì dáàjù tàbí àti máa gbájò ní kásàdúà lórí mu tàbáwà lórí sujúd tàbí tàbáwà ní orí àtàrà ìmá gbogbo àtàrà tàbá sí alìsàdúà tàbáwà lórí sujúd ìyẹn láàrí nẹ́sì fún nẹ́sì wà tánàbí ní àwọn kẹwa sa ẹ̀sà àdúà tó bá wì ó sọ̀rọ̀ ń pa sujud ìpégbà tí ẹrú súnmọ́ lọ́wọ́ bá jùlọ onígbà tó bá wà ní sujud nítorí náà ẹ̀rí pé ẹ̀sì àdúà lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wa sọ wípé àwọn abẹ̀yẹ náà ló dájú àwọn míì ní pé kò àgbọ̀rọ̀ àwọn míì sọ pé ká sàdá máa tẹ́wọ́ sàdá bọ́sán àmì sọ pé kò sí àbúrú àmì mi sọ wípé èyí tó dájú oníbi tá a rí nọ́ọ̀sì fún yẹn wallahu alam ìsàdúà lẹ́yìn yẹn ó ní àwọn ihtimalat kan ó láwọn ihtimalat lẹ́nu pé àwọn interpretation kan tí yẹn ti lè fi lọ sórí pé ìyẹn lè máa ṣàdúrà lẹ́yìn ìrun ṣùgbọ́n kò yẹ kéèyàn wá mú ní àṣà aládàá yìí pé ta bá ti kírun tán táwọn èèyàn pé kíní kan pé a bá ti kírun tán dandan ni definitely báwọn afáàtù sọ ní ẹ́ sì rí inú àwọn tíra náà lọ́pọ̀lọpọ̀ àwọn tó rí sọ bá náà wọ́n sì mẹ́rin tí wọ́n náà والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك